والتي يأتي دورها في كل ليلة الأربعاء فخير ما نبتدئ به تحية أهل الإسلام والإيمان قائلين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أحدكم موضوع الله أجل يقشش الله ọba tí ó tún sọ wá láti ìjẹjọ títí di ọjọ́ òní lórí ìbéèrè lórí program ètò tí wáyé ní dédé àkókò yìí بين المغرب والعشاء òun náà ni ètò ní ṣe pẹ̀lú ìbéèrè àti ìdáhùn abdulluwa kọmọ sáà sàmánáwá kódà ṣọ àṣekùn dẹ́ẹ̀ pẹ̀lú àna ọlọ́run àti ìyọ̀ǹda ẹ̀ àti tàwọ́fíìkì ẹ̀ àmọ́ tẹ́tí gbọ́ àwọn ìbéèrè wọ̀nyí tí èsì ó sì máa tẹ̀lé pẹ̀lú ìyọ̀ǹda ọ̀gbọ́n wọ́n ti yà ní tàwọ́fíìkì náà. sọ̀rọ̀ ìgbọ́kùnlọ́kọ̀ ẹ̀ ṣẹ́kì ìgbọ́kùnlọ́kọ̀ ẹ̀. èyí tí ọmọ jẹ́ àkọ́kọ́ ìbẹ̀rẹ̀ yìí níbẹ̀rẹ̀ sí ìbẹ̀rẹ̀ wọ́n ní inú tí àwọn náà gbígbọ́ yìí ni pé wọ́n ní ọlọ́run gbà wá níyànjú pé inú tó dájú ni pé mẹ́yànbá kí ìrùn ìṣá kéèyàn dìlé níwọ̀nba wọ́n ní àwọn wá ní gẹ́gẹ́ bí alábàágbélé àwọn so èyí tó pọ̀ nínú ìṣèṣì rẹ̀ ni pé wọ́n ní èyí tó pọ̀ jù ni pé tó bá padà yá bí ọwọ́ aago mẹ́sàn-án sí mẹ́wàá ni wọn àtọmọ yẹn padà máa ń kí níwájú ta táwọn ṣàkíyèsí ìgbà táwọn sábà bí ẹsíìsì tó mú fún wa náà ni pé ṣé wọn gbọ́ wípé n tó dájú ni kí àwọn ọmọ ìdílé láti lè ṣáì wọn ní ẹdáàkùn ṣe ń tẹ́ni yìí ṣe ṣe kọ́ tako òjò tí ó ń ṣe ọlọ́run sàn ìrọ́kùn làkàyà. náà jíjọ kún ìbéèrè náà ni a ti gbọ́ yìí ẹni tí ọmọ ń dá ìṣá ìkí nílé òun àti ọmọ rẹ̀ àbúrò àtàwọn apá kan nínú àwọn aráalé látara ọ̀rọ̀ tó gbóyé nínú ọ̀rọ̀ ànábì salawatullah wa salamu tó ń ṣe ọlọ́wọ́n wá ní lawla an ashqa ala ummati tí ìbá ṣe pé mò ń bẹ̀rù kó mọ̀ bá ní àwọn ìjọ mi lára la amartuhum bi salati al-isha fi akhir al-layl ìbá pa wọ́n láṣẹ kọ́mọ kí ní ọwọ́ gbẹ̀yìn òru ìyẹn pé kọ́mọ lọ ìṣá yìí lára bẹ́ẹ̀ ni àwọn ẹ̀rí wà wípé àsìkò ìṣá gbogbo wákàtí márùn-ún ó ṣe jẹ́ pé àkọ́kọ́ àsìkò òun ló lọ́lá jù tí àìṣá kéèyàn tún délé rẹ̀ òun tún ní ọ̀la fájírì tó bá ti wọlé àsìkò alákọ̀ọ́kọ́ òun ní nàmbà wán lóòrùn tó bá ti wọlé àsìkò alákọ̀ọ́kọ́ ní nàmbà wán áfírì tó bá ti wọlé àsìkò alákọ̀ọ́kọ́ ní nàmbà wán mọ́gàríbì bẹ́ẹ̀ ṣùgbọ́n wà tó di ti àìṣá kéèyàn dilẹ̀ àìṣá òun lọ́lọ́lá jù kéèyàn kì ní àkọ́kọ́ àsìkò lọ ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láyé òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wassalam táwọn sàábé wọn retí wípé anábì jáde yóò kí àìṣá wọn jókòó ẹni tí ń tòwé ń tòwé.

gbogbo àwọn tó máa jòwèrè kákí jàmá nínú mọ́sálásí àwọn kéèké ti sùn àwọn ọmọ ti sùn lọ àwọn ọ̀gbọ́lágbà gán tọ̀ káwùsá rẹ̀ ti pé áza kì í ṣáàyè anábì wa jáde anábì wa ní ṣé pé kó má fi ní àwọn àjọ mi lára inna hadhihi la sa'atuha aw kama عليه أفضل الصلاة وأتم التسليم àsìkò yìí gẹ́gẹ́ lásìkò rẹ̀ tó bá a mójú ṣe bá ṣe pé ó ní àwọn èèyàn lára ni tán eléyìí ọ̀kọ̀ọ̀kọ̀ jẹ́ nǹkan tó rìnlẹ̀ ná pé tí èèyàn bá lè rí ìṣá tí èèyàn bá lè rí dìlé ọ̀dà púpọ̀ wọn kò béèrè kan ǹjẹ́ ìwọ́n lè torí ẹ̀ tí òun á ní kí ìṣá ìníjà máa kọ́ wa tàmátàkà kó dìyín má àdìsí ìgbà anábìlẹ̀ ní àsìkò tó dáa jù òun náà ní ẹ̀yìn ọwọ́ òru àbí bí aago mọ́kànlá bí aago méjìlá kọ́mọ wa ní òun fẹ́ dìlé ìṣáyò dìbò àwọn kọ́mọ wa fi kíjà máa eléyìí ọ̀lẹ́tọ̀ bẹ́yìn bá ṣe ó ní ọ̀rọ̀ àmóore tó pọ̀ ó ti bọ́ fún rẹ̀ níbẹ̀ bí èèyàn bá ṣe ẹnìkan ò ní sọ pé kò ní ọ ṣùgbọ́n ládá tó pọ̀ ó ti bọ́ fún èrò ẹ̀ níbẹ̀ àṣìṣe alákọ̀ọ́kọ́ tí rẹ̀ níbẹ̀ ṣe òun ni wípé irun jama fọkùnrin ọ̀ranyàn ni níbo ló sì jẹ́ tó kọ́ ọmọ ni táàjì ní mọ́ṣáláṣí kì í ṣe nílé orí yẹn ó ti kọ́kọ́ bọ́ fúru ẹ̀ níbẹ̀ nínú mọ́ṣáláṣí òun ni wọ́n ti kì ní ní tó bá ṣe pé imam àtàwọn jama wọn wò pé ẹjẹ́ máa kí láago mọ́kànlá àwọn rẹ́jì nǹkan kan. àbí kọjá pé irú imam ọmọ pé imani àwọn èèyàn gbé kọmọjáde ti ẹ nígbà tó ń ìyá ni tó sì káwọn èèyàn jókòó Muhammad nínú náà ni o ó ti ìṣáì fún wọn bá kan lóde òní kí ni ó ọjọ́ ìjà ìrẹ̀ kí àwọn ìyàmọ́ kan mọ̀ gbọ́ra wọn ẹ̀ ìyá kejì wọ́n ẹ fi lẹ̀ ẹgbẹ́ òun náà yóò kò tilẹ̀ kó mọ́sálásí ọmọ ìsì dọ́bà tẹ̀tà so kò sẹ́nìkan tí kọ́dà nínú àwẹ̀ so tí èèyàn tó ń kí ikọ̀ mọ́ tàràwí lẹ́yìn ọ̀fẹ́ jòwè olójú ẹni tẹ́mi rẹ̀ gbé kí ká sọ ìṣáìdí àgọ́ méjìlá àgọ́ mọ́kànlá na àwọn yẹn ti tún lè ṣe sùúrù yìí hàn ọjọ́ lásán káwá délé ìṣá sòrí eléyìí àmọ́ tó bá ṣe wípé irú ẹni bẹ́ẹ̀ kò sí mọ́sálásí ládùúgbò rẹ̀ àbò ń ṣèrìn àjò àbò wà níbì kan tó ṣe pé òun gangan kò ní ìdíkò lọ sí mọ́sálásí kò rí mọ́sálásí kẹsì jàmáà náà nìyẹn tó lè ṣe irú nǹkan tí wọ́n ṣe yìí ẹlẹ́ẹ̀kejì nínú ewu tí ń bẹ́ẹ̀ ni pé àwọn èèyàn máa kẹfì sí i kí ló ti sáwọn mẹ́rin kí iṣẹ́ àyè hmm. kọ́dà wọ́n lè máa apply àdìsí mà lórí pé àdìsí irun tó le jù fáwọn mọ̀nàfìkì òun náà ni ìrun àṣùbá àti ìrun ẹ̀ṣà lọ́mọ́sí àwọn ìlú mọ̀nàfìkì wájú di iṣẹ́ àyè báyà ẹ̀rí kí ló dé kò mọ èyí lọ́mọ ìròjọ́ fún àwọn tó bá rí ní ọ̀gá ọlọ́run lóun fẹ́ ṣe tẹ̀síkù àdìsí kan ni òun fẹ́ apply àdìsí ni wọ́n á sọ fún pé rárá eléyìí òun dátì tó bá ṣe pé ru imam nínú mọ́sálásí ló fẹ́ ṣe ìyẹn gbọ́dọ̀ torí ẹ̀ kó yapa jàmá kó lóun fẹ́ kí ìṣá ẹ̀ ẹlẹ́kẹta òun ni pé kò sí bó ṣe lè jẹ́ ìrun tí yẹn bá kí pẹ̀lú jàmá tó bá pọ̀ ó lóore jù ọ̀nà nítorí kíru ẹni bẹ́ẹ̀ kó mọ́ kí jàmá pẹ̀lú àwọn mọ̀jàmọ́ mọ́sálásí ó wá ní ọ̀dà òun fẹ́ máa padà wá mọ́sálásí tóun láago méjìlá òun fẹ́ máa kí ìṣáyẹn ó sì tún wá ṣe àdìsí gbọ́yé ànábì ní láwùlá aṣọ tí ìbá ṣe pé kọ́mọ̀ ní wọn lára so ó ṣe ọlọ́run ọba ra'ufur rahim

lákọ̀ọ́kọ́ pé nkọ́kọ́ sùn náà ní wàdà mọ́kànlá méjìlá àwọn àtúnjà máa ti wá òtún kó sí nǹkan míì tànàbí ní òun kórìíra kéèyàn máa sùn láàrin Maghrib sí ẹ̀ṣà tí ìbá ṣe pé bóyá ìbàlórí bóyá ẹni tó rẹ̀ bóyá ọ̀rẹ́ nìkan nísìn ọ̀wọ́n àṣẹ àmọ́ kò dá máa sùn láàrin ti lọ oríṣiríṣi kan ló látara kí ẹni bẹ́ẹ̀ kó ló wọn ní kí jama pẹ̀lú àwọn èèyàn wọ́n yẹn àwọn àlọ́ kí pẹ̀lú àwọn ará ilé wọn ní mọ́sálásí àfọ̀ nílé ni ilé yọ̀ bá mu ṣùgbọ́n tó bá ṣe èèyàn ní sọ fún wáyà kò ní ó ní wọn àmọ́ khilafu al-awla ó ṣe èyí tí ó yàtọ̀ sí èyí tó dáa jù nínú súnà ojúṣe ńlá Muhammad alayhi salatu wa salam nǹkan tó tún lè mú yàn ṣerú bẹ̀ kàyéhùn oyè fura pé a ah, mọ́sálásí ìṣáyè tí wọlé tá fi ń kì í ọ̀hà tó lè yan àgbàdà nígbà tí ó bá fi wọlé iṣẹ́ ìgbìkín àwọn adájọ́ rẹ̀ kan dìlé rẹ̀ tó bá yẹ pé kò ní lára àwọn tó wà ti jẹ́ pé ṣáì ti wọlé lẹ́nu mọ́ṣáláṣí náà kò lẹ́ sí nǹkan kan tí ń lé nínú mọ́ṣáláṣí kéde tí ò ń lè ké ṣáì pẹ̀lú gbogbo mùsùlùmí eléyìí ní sunna ojúṣe ńlá muhammad salawatullah wa salamuhu alayhi wallahu ta'ala ala wa ala náà.